الله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين lórí àwọn kìlọ jáwẹ̀ tí ni ọjá àwẹ̀ àti mẹ́nulẹ̀ ní bí ìjẹta àti sàdéhùn pé a tún sàlàyé síwájú nínú tí ọyẹ̀káláwẹ̀ ọmọ pàtàkì jùlọ níbàámu pẹ̀lú ń ta aláàrínẹ́bì ti kìlọ̀ fún wa sallallahu alaihi wasallam ẹni tí ó bá lè pa ọ̀rọ̀kọ́rọ̀ ìwòkúwò ìrìnkúrìn ẹni tí ó bá lè pa á ti nú àwẹ̀ ànábì ní ọmọ wulẹ̀ febi parẹ́ olúwọ̀ nídìí kó febi parẹ́ bẹ́yàn bá wá àwòrán káwòrán ló wò ni fíìmù kí fíìmù ni ó tilẹ̀kùn mọ́rí tó lóun fi ń òun fi ń pa òun gbẹ ààwẹ̀ ọmọdé ṣètọ́ ni ó lò wá àbí ó gbá àsàkásà ọmọbìnrin ń dì mọ́mọ́ wọ́n láwọn kíra wọn náà ni kọ́dà jẹ́ ìyàwó èèyàn náà lọ́sàn ààwẹ̀ tí nǹkan kan bá jáde lára rẹ̀ gẹ́gẹ́ bí a ti ma ọmọ èèyàn pípé bọba ṣe irú àwọn ta wí ó ṣeéṣe kí ara rẹ̀ ó múfù ó màdájọ́ bára rẹ̀ bá múfù lọ́sàn áwẹ̀ bí n tá ń pè ní ní yíò bá fi jáde lára aláwẹ̀ ọba àwẹ̀ ẹjọ́ yẹn jẹ́ ò tá ń pè ní ní yíò spam tó bá fi jáde lára èèyàn for whatever reason ìwòkúwò lówó ní àwàdàkáwàdà náà ló se ní ìyàwó mi ìyàwó mi àti kìlọ̀ yíò náà fúnra wa gbọmọ ọlọ́mọ tí ń kiri ọjà níyàwó rẹ̀ gbogbo àwọn àsàkásà yìí ẹja pàtí o mẹ́yàn bá wá bá dójú ẹ̀ tọba fi dé pé mọ̀ ní ìlú ẹba ìjáde láàrẹ ọba àwẹ̀ rẹ̀ jẹ́ o bá àwẹ̀ jẹ́ o ọ̀sán àwẹ̀jọ́ náà kò sì tọrọ àforíjìn ọlọ́run ó foríjìn o àmẹ́rẹ̀ yìí tí inú tí máa jáde lára èèyàn ọkùnrin ni obìnrin ni wọ́n ń pè kí nìkan ní kéwú ní maziyu òun rẹ̀ òun ní máa jáde lára téèyàn lè máa má pẹ̀lú púpọ̀ náà àwọn àlùfáà ní bọ́bá mọ́ lórí yìí òun náà dá o kò jẹ́ kí rú bí ọmọ ṣẹlẹ̀ sí ọ pẹ̀lú òkú ọ̀rọ̀kọ̀rọ̀ náà wẹ̀ àmọ́ wọ́n ní mọ̀ bí yóò jíjáde nìkan ọba ààwẹ̀ jẹ́ o ẹn tí ọba tí yé ń tí yàtọ̀ wọn ni pé ń tí ọba múyàn lọ wẹ́wẹ́ jánábà òun là ń pè mọ̀ níyù ẹni rẹ̀ bá jáde lárẹ́ ọba àwẹ̀ ẹjọ́ yẹn jẹ́ o ọba àwẹ̀ ẹjọ́ o kọlọ̀kọ́ tí kéèyàn ọmọ dájọ́ rẹ̀ bí bá ń gbáwẹ̀ ẹni tó bá wá èbì ní ti pa ànábì láwẹ̀ rẹ̀ já o sallallahu alaihi wasallam ọwọ́ bọ́nà fún ní gbogbo ọba ti wá èbì tí è ṣe pé èbì gbé ànábì sallallahu alaihi ní ọba àwẹ̀ jẹ́ o àmẹ́rẹ́ ni tí ó ṣe pé ní inú kan rúwá ni àbí nǹkan kan lọ́sàdédé rí tó gùnrin lọ́kàn ọlọ́run ọsàmàná wa ẹjá múra sí ìmọ́tótó àdúgbò àti ìlú wa náà o àwa ń bì kan jọ ní wọ́n ní a wá jòkó ń bì kan retí nǹkankan bí wọ́n ní a wá jòkó a kọjú sí gọ́tà báyìí mo wá sọ fẹ́ni tèmi rẹ̀ jọ lọ bá aláàjì èmi ní lè jókòó ọkàn orin èmi bí n bá jòkó yà àwọn èèyàn jòkó lóòótọ́ àmọ́mọ́ná èmi ò lè jò kò sì dá ká mọ ríru báhùn náà láwùjọ wa gbogbo àwọn nǹkan tí máa fa àrùn tẹ́yìn ọwà máa lọ náwó sí ààrẹ ẹ̀nù o malaria malaria kò sí tí ń ba malaria jẹ̀fán lọ o tí ń sì máa brídẹ̀ fán ara àwọn nǹkan báyìí náà ni o gbòǹtọ́ yẹ ti gbádànù ẹ̀kọ́ dànù ló wá fẹ́ kéèyàn mójútó ìmọ́tótó àtàlàáfíà inú ẹ̀kọ́ ti Islam kọ́ wa ni o àmọ́ bí a ti yà lọ bẹ̀rún ni pé kí ni ìdájọ́ èbì ẹni tí ń gba ààwẹ̀ èbì tó bá gbé èèyàn tí èsì èèyàn lè yẹn wà kọba àwẹ̀ jẹ́ o kọba àwẹ̀ jẹ́ o fọ ẹnu rẹ nù ọmọ bá àwẹ̀ rẹ lọ o àmẹ́ni ọba wá èbì ń ti pa á ànábì láwẹ̀ rẹ̀ jáò sallallahu alayhi wa sallam ẹ̀ẹ̀kúnmá nínú tọ́yẹká láwẹ̀ ọmọ eléyìí máa ṣẹlẹ̀ ń gbà mí pàtàkì jùlọ ní àwẹ̀ alákọ̀ọ́kọ́ àwẹ̀ ẹjọ́ kìíní àwẹ̀ ẹjọ́ kejì àwẹ̀ tí ọmọ ara tẹ́lẹ̀ èèyàn ọmọ àgbà tó mú omi ńlẹ̀ tó mú ó ti wá mú mi láàrin alájẹ́ ẹgbà àwẹ̀ ní ah, ah, ah, àwùzùbìlà òun gbàgbé ni kọ́dá ẹlòmíì lè jẹun kí ọmọ máa àmẹ́yàn gbọ́dọ̀ wà kí á lẹ́sì débẹ̀ náà lábi ní ìjọ́ kẹni ìjọ́ kejì ó ṣe gbọ́ ńgbà rẹ̀ ti wá di mẹ́jọ lónìí kéèyàn pọ̀ ń tún gbàgbé mu omi àbóhun gbàgbé jẹun ẹ̀jẹ̀ abọ́ntọ̀ ń sọ lórí ọ̀rọ̀ pé ọmọ tó ń ṣe o hmm, that's carelessness èèyàn ká ń tí ń ṣe kúnnù àtẹ́yàn bá ti ń ṣe ńjọ́ méjì mẹ́ta mẹ́rin márùn mẹ́jọ ọ̀yọ̀ ti mara ọ̀ àmọ́ gbogbo nǹkan lọ́wọ́ lófin nù ṣẹ̀ríà ọ̀ kẹ́nì dájọ́ ti ṣẹ̀ríà ìgbàfẹ́ yà lọ́nà gbogbo ẹni tí ọba mọ̀ kí ọ̀tán rẹ̀ orígbọ́ bá tanra rẹ̀ ò lè tan ọlọ́run gbogbo ọjẹun ọjẹ́ tán àbí ń jẹ lọ́wọ́ ni wọ́n rán létí àbóhun náà lọ rántí pé á ìmọ̀ gbáwẹ̀ ara beauty islam tànàbí jẹ́ oyé wa sallallahu alaihi wasallam ànábí lẹ́yìn wọ́n ṣe nǹkankan o fa innama at'amahu Allahu wa saqa ọlọ́run ni ó fún ló ń o ẹni ọba ṣeéṣì tó gbàgbé ẹni ọba gbàgbé kàmọ́ kò ṣeéṣì ẹni ọba gbàgbé ọgbàgbé jẹun àbọ́gbàgbé mumi lọ́sàn àwẹ̀ ìgbé ọba ti rántí ni pé kò tètè yọnu náà ni o ọ̀gbọ́dọ̀ tún jẹ nǹkankan mọ́ lẹ́yìn tí yàn rántí o kódà yìí tí ń bẹ lẹ́nu tí ò tí lọ́nà fún oótù ni o torí ọgbàgbé mọ́ o bẹ́yàn bá ti rántí ìdájọ́ yẹn Ànábì sallallahu alaihi wasallam ní èyíjẹ́yàn bá gbàgbé jẹ àbọ́já gbàgbé mú lọ́sàn àwẹ̀ kọ́dà kò ní ìdí ìkọ̀sàn àwẹ̀ ẹjọ́ náà padà kó stọ́ọ̀pù rẹ̀ bí ó ti rántí òun náà ó sì máa bá àwẹ̀ rẹ̀ lọ هذا والله أعلم وصل اللهم وسلم وبارك على نبينا محمد وآله وصحبه أجمعين وإياكم